ìwọ sì ń gbọ́ ìró rẹ̀ ṣùgbọ́n ìwọ kò mọ ibi tí wá àti ibi tí ó gbé ń lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí a bí nípa ti ẹ̀mí. nikodemu dáhùn ó sì wí fún un pé. nǹkan wọ̀nyí yóò ti ṣe lè rí bẹ́ẹ̀. jésù dáhùn ó sì wí fún un pé. ṣé olùkọ́ ní israẹli ni ìwọ í o kò sì mọ nǹkan wọ̀nyí lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ àwa ń sọ èyí tí àwa mọ̀ a sì ń jẹ́rìí èyí tí àwa ti rí ẹ̀yin kò sì gba ẹ̀rí wa bí mo bá sọ ohun ti ayé yìí fún yín tí ẹ̀yin kò sì gbàgbọ́ ẹ̀yin ó ti ṣe gbàgbọ́ bí mo bá sọ ohun ti ọ̀run fún yín kò sì sí ẹni tí ó gòkèrè ọ̀run bí kò ṣe ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá a ní ọmọ ènìyàn tí ń bẹ ní ọ̀run bí Mósè sì ti gbé ejò sókè ní aginjù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè pẹ̀lú kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kan nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni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 ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti Ọlọ́run. lẹ́yìn nǹkan wọ̀nyí Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sí ilẹ̀ Jùdíà ó sì dúró pẹ̀lú wọn níbẹ̀ ó sì baptisi Johanu pẹ̀lú sì baptisi ní Ainoni ní agbègbè Sálímù nítorí tí omi pípọ̀ wà níbẹ̀ wọ́n sì ń wá a sì ń baptisi wọn nítorí tí a kò tí ì sọ Jòhánù sínú túbú nígbà náà ni ìyàn kan wà láàrin àwọn ọmọ ẹ̀yìn Jòhánù pẹ̀lú Júù kan ní ti ìwẹ̀nù wọ́n sì tọ̀ Jòhánù wá wọ́n sì wí fún un pé. rábì ẹni tí ó wà pẹ̀lú rẹ lókè odò Jọ́dánì tí ìwọ ti jẹ́rìí rẹ̀ wò ó ó ń baptisi gbogbo ènìyàn sì ń tọ̀ ọ́ wá. Jòhánù dáhùn ó sì wí pé. ènìyàn kò lè rí nǹkan kan gbà bí kò ṣe pé a bá ti fi fún un láti ọ̀run wá ẹ̀yin tìkára yín jẹ́rìí mi pé mo wí pé èmi kì í ṣe Kristi náà ṣùgbọ́n pé a rán mi síwájú rẹ̀ ẹni tí ó bá ní ìyàwó ni ọkọ ìyàwó ṣùgbọ́n ọ̀rẹ́ ọkọ ìyàwó tí ó dúró tí ó sì ń gbóhùn rẹ̀ ó ń yọ̀ gidigidi nítorí ohùn ọkọ ìyàwó nítorí náà ayọ̀ mi yìí di kíkún òun kò lè ṣàì má pọ̀ sí i ṣùgbọ́n èmi kò lè ṣàì má rẹ́yìn ẹni tí ó ti òkè wá ju gbogbo ènìyàn lọ ẹni tí ó ti ayé wá ti ayé ni a sì máa sọ ohun ti ayé ẹni tí ó ti ọ̀run wá ju gbogbo ènìyàn lọ ohun tí ó ti rí tí ó sì ti gbọ́ èyí náà sì ni ó ń jẹ́rìí rẹ̀